الحمد لله الذي جعل صيام رمضان من أفضل العبادات والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واشكروه على نعمه الجزيلة وآلائه العظيمة الظاهرة والباطنة عباد الله اعلموا بأن صوم رمضان ركن من أركان الإسلام قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام عباد الله صوم رمضان عبادة من العبادات الظاهرة وهو فرض على كل مسلم باب عاقل قادر مقيم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ونسأل الله عز وجل أن يجعلنا وإياكم من الذين يصومون في هذه السنة المباركة إنه على ذلك قدير أدبكم ولو الله الله باتي أدبكم ona lọba tí ó ṣe ààwẹ̀ Ramadan ọlọ́ọ̀bá ṣe ní ọ̀kan nínú àwọn ìjọsìn tọ́lọ́lá jùlọ ọlọ́ọ̀bá aláàgbé àwẹ̀ kalẹ̀ kọ́ máa jẹ́ ìjọsìn fún wa nítorí àwọn àǹfààní tó wà bẹ̀ láyé bí àtijọ́ ti yá àmà ọlọ́ọ̀bá aláàkọ́ wá ní àmà gbà wẹ̀ kálíbà ní orí bẹ̀ ọba náà lọ́ba ká tó mẹ́fún ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anẹ́kọ̀ọ́ Muhammad kọ́bọ̀ wọn ara ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àjẹ́rì pé kọ́tọ́ bá fẹ́ àti tó sì lẹ́kọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run anẹ́kọ̀ọ́ Muhammad sọ́lọ́bọ̀ àwọn àyẹ̀wò sọ́lá ẹ̀rọ ọlọ́run wọn ni òjíṣẹ́ ọlọ́run wọn ẹ̀yọ́ láti máa dúpẹ́ fún ọlọ́run wa nílẹ̀ àwọn ìdẹ̀ra rẹ̀ àtàwọn orí rẹ̀ tó ṣe fún wa èyí tá a rí àti èyí tá a rí èyí tó ń gbàdúrà nínú àwọn orí náà lórí Islam Islam náà kọ́lọ́mọdé ọlọ́pàá jẹ́ mẹ́rin kọ̀ọ̀kan wọn lọ́wọ́ kọ́lọ́mọdé ọjà wọn dé ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba aláàtí bẹ̀rẹ̀ ẹ̀yin ayá mi nínú ẹ̀sìn wa àwọn ọmọdọ́ ọjọ́ kan nínú àwọn erigun Islam èyí tó jẹ́ pé kí ni ọ̀rọ̀ bá gbà islam ní o pé mẹ́rin bá dúkọ̀ sáwẹ̀ wípé àwọ̀ sí wọ́n tọ́ fún kékeré àmì ìjọ bá gba sọ́lọ̀ ọba aláàtí ṣe lọ́nà yẹn kọ́ gba islam ní o pé àdáwọ̀ tó ń bá rí ẹ̀yìn máa jọ sọ́nà ọ̀rọ̀dá ọlọ́mọdé ọ̀fẹ́ ń kọ̀ọ̀kan wọn anábìnrin bóni alẹ́sìlámù aláàkọ̀ọ̀sì anábìnrin islam tẹ́lẹ̀ ṣe yìí wọ́n máa lé nìkan márùn-ún tọ́wọ́ ti pè é mùsùlùmí ọgbọ́dọ̀ wọ́n máa ṣe márùn-ún ṣahadà la ilaha illallah kọ́lọ̀ lè gbà sínú ẹ̀mí ẹ̀ lódodo ibi kan sọ pátá sí tó sì lẹ́nu sí ẹ̀sìn lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ wà á nana muhammad rasulullah tó lè gbàgbé àtẹnu wa muhammad òjíṣẹ́ ọlọ́run ọ̀gbẹ́ méjèèjì tí mo sọ ní òkú ẹ̀yọ kan tàwíìlù àti ìtura ìgbọ́nà ọ̀gbọ́n láì ní ṣe ọgbọ̀n lọ́wọ́ àti máa tẹ̀lé ànábì méjèèjì ní orígun ẹ̀yọ kan nínú àwọn olùsùlá ọlọ́run ẹ̀mí ní ìpapọ̀ torí bẹ́ẹ̀ ọ̀pá ní tàwíìjì kò ní tẹ̀lé àtúnmí bí ọ̀pá ti tẹ̀lé àtúnmí kò ní tàwíìjì ẹlẹ́kẹ̀ẹ́ni náà wọlé mọ́sùlá òun náà ní mọ́tò mọ́sùlá ànábi ní àmà kírun sí kankan òní tí wà lọ́wọ́ láti kòrò bá tó èyíká ìzàká àwọn tó yí kàtà bá wo àwọn yọ ọ̀sán mẹ́rọ mọ́tò lẹ́yìn náà gbogbo àwọn mùsùlùmí ọlọ́wọ́ àwọn aláàfọwọ́ láti ẹ̀kọ́ ìdá àfihàn قانون وحج بيت الله الحرام بين ينال والناس ولا تدرسين مقر بسم الله وقل وانا جميع كتاب قولي منه عظيم هنا من كل الرجال والسنين تقول كل كل لا يدخل دعوة إن يوصلين دعوة يدخل المسلمين سياق شهر رمضان فرض على كل مسلم بالغ عاقل قادر مقيم أو رمضان لي أقول قال محمد agbọ̀dọ̀ palẹ̀ mọ́ fún ìpalẹ̀ mọ́ fún àwẹ̀ yìí ó sì ọ̀rọ̀ yàn lórí wa nítorí pé dandan ní kágbà dandan ní ọlọ́pàá láti ha lọ́wọ́ tààdà ó yá ìwọ̀n lè dín àmà ọlọ́pàá ní gbogbo ẹ̀yìn olùgbàgbọ́dodo kó ti bá àlékún ṣùyá ayé بعد سلام عليكم الله أن يقام بسوى لعلكم تتقون إذا ما بقى إلا ثم من الدعوة وما أني كلمكم إلا الله إذا ما بقى إلا عليه فلا قواعد أخرى كذلك أنا من لي ويجب أن الدعوة أتجي إدوكا طبعا هي لو وقت سفرما ألا إذا لم نولي ويجب أن أخذ سوى منا أنا أتباعي وبعض لوري لكتلا إذا نوصل إلى المبارك àwòrán wà táwọn ìjọsìn táwọn ọmọ ìsáájú fún wọn sọmọ lọ ọlọ́wọ́ sọ èdè pàtàkì tó ń fi náà gbọ́rọ̀ ó ní kẹlẹ́bà lékún níbẹ̀rẹ̀ ọlọ́ adébíyẹ ọkàn wa làwọn ẹgbẹ́ tó ṣe ọkàn wa yìí agbọ̀dọ̀ wa fún dúró ọkàn wa ọkàn wa ti dá erékèrékè ààrẹ ọmọ ṣiṣẹ́ tó dá bọ́kàn wa ti bàjẹ́ erékèrékè ààrẹ ọmọ ṣiṣẹ́ tó ti rẹ̀ dá ọlọ́wọ́ nílé ààrẹ ọ̀sẹ̀ ní àná ìgbọ̀ ọlọ́wọ́ bàtà tẹ́tẹ̀ ó ní gbogbo èyí àmàmù kìí n'ụlọ bẹ́ẹ̀ jẹ́ ìṣẹ̀ gbàgbọ́ ẹnjẹ́ ọ̀bá ti gbàgbọ́ kò lè gbà ẹ̀ àríwá àtàwọn ọmọ ní pé kó lè gbàgbọ́ ẹni tí ti ní tọ́gbàgbọ́ lè ṣe ṣe ní wárí fún ní gbàgbára fún tó ti onítọ̀kọ́ náà tó kọ́ gbà rẹ̀ yá ẹ̀yọ́ ọ ní alẹ́ ọlọ́run yìí fẹ́ẹ́ gbàgbọ́ síwájú mi rọ̀ èdè bẹ́ẹ̀ yìí fẹ́ẹ́ tẹ̀sẹ̀ gbàgbọ́ àwọn akáwọn tẹ̀sẹ̀ gbàgbọ́ bá àpapọ̀ àpótí ọmọdé àbá ti dé kò ní ìdíkápá torí ọlọ́run kù wá àwọn akáwọn ti gbàgbọ́ ọlọ́run kù ṣé ìlú máa ń fi ámànú ọlọ́run láwọn tí wọ́n ti gbàgbọ́ síwájú káwé tó dé ọlọ́run ní kí wọ́n gbà rọ àlùfẹ́jáde ìmáà ní bàbá wa palẹ̀ mọ́ fáwọ̀ ẹ̀fẹ́ àwẹ́bọ̀ àwẹ́bọ̀ ìpàdépalẹ̀ tó ga jù kó náà ti ìpalẹ̀ má gbàgbọ́ torí ìpalẹ̀ má lù tí ọ̀pọ̀lọpọ̀ asábà máa ń ṣe ohun ìpalẹ̀ má ń wà ìpalẹ̀ má ráìkù ìpalẹ̀ má gbé àdéhùsẹ̀fọ́ ìpalẹ̀ má sun bá gbóná ìpalẹ̀ má wọn kúrú láwọn jẹ àwọn sòlósà kíláàjẹ sà kíláàjẹ sínú eléyìí ní ìdájọ́ ìpalẹ̀ má lórí ìpẹ̀lẹ̀ tí ó mọ̀ àbẹ̀rẹ̀ tó jẹ yẹn kò sí àbàbà àwọn méjèèjì ní kan bílá ẹ̀jẹ̀ nìkan lọ. èyí ìlànà náà pẹ̀lú ìpalẹ̀ mẹ́jọ wa ìpalẹ̀ mẹ́jọ náà wọn náà ní àlẹ́sẹ̀ ẹ̀dá ìgbèrè máa ní àlẹ́sẹ̀ ẹ̀dá gbogbo ọ̀hún kéèyàn palẹ̀ mọ́ ìpalẹ̀ máa tẹ̀lé torí ọlọ́wọ́ bá aláà ó gbélé wa pé àwọn tó bá gbàgbọ́ ìgbàgbọ́ sínú ọkàn nínú ọwọ́ èmi ọ̀gbọ́n gbàgbọ́ jẹ ìwọ́n tó ọmọ tèmi àmì àwọn tó gbàgbọ́ tọ́lá wọn tó gbàgbọ́ lọ́wọ́ pé ẹni wọn bá ti pè òun lọ gbọdọ̀ dáhùn ẹni wọn bá pè kò gbọdọ̀ gbà wẹ̀ tó bá gbà wẹ̀ wọn kò tó gbọ́ pé àwọn òní ọgbà wẹ̀ àwọn òbí ọ́ wọn máa láwọn méjì kan máa bọ̀ sùn àwọn polisi ọgbọdọ̀ lọ́jú tọ́mọlẹ́ àwọn yunifásitì kan máa bọ̀ wá àwọn sẹ́kọ̀ndì kò gbọdọ̀ lọ́jú tọ́mọlẹ́ àwọn káfíńtà kan máa bọ̀ àwọn tó ṣe ìyàtọ̀ gbọdọ̀ sábà ní gbogbo ẹ̀sìn ìdálẹ́gbẹ̀ máa bọ̀ ẹ àwọn àbọ̀ gbọdọ̀ yọjú sábà lẹ́yìn ìmọ̀ bá dúgbò ẹ máa bọ̀ ẹni wọ́n bá pè òun náà lọ́kọ̀ọ́ yọjú ọlọ́run àwẹ̀ ní pọ̀ sí ọlọ́run ní ọlọ́run pè wá omi àwọn olóńgbò ìjàmá ọlọ́run tàbí náà sínú wọn nígbà ìtumọ̀ ni pé ẹni tí ọba nígbàgbọ́ àwọn ẹ̀rọ sàǹfààní mákàtà rọ̀sọ́lù láti maka láti sọ̀rọ̀ láti máa pé ìgbàgbọ́ ó ní ipa tó pọ̀ nínú gbàgbọ́ kó tó sùn pé àwọn sábà tó ń gbẹ̀sì lá wọ́n kàn jòkó dà mẹ́rin fún ọ̀kẹ́rọ̀ má sọ̀rọ̀ wọ́n lè sọ́dún fún ọ̀gbà fún ọ̀lẹ́sà á fún ọ̀lẹ́sà á ọdún mẹ́wàá wọ́n ti jòkó dà mẹ́rin àlẹ́lẹ́ kúrú láìlá ìlàlá tó fi lè wò ìtumọ̀ láìlá ìlàlá wà nínú ìyẹn nígbà tó wọn ìtumọ̀ nígbà máa ń lè hàkín ìlàlá kò sí bẹ́ẹ̀ ká máa sùn mọ́ tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sùn ìlẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ má sùn látara ẹ má sọ̀rọ̀ ọ̀sán má ẹ má sọ̀rọ̀ màláka má báwọn náà ti gbọ́ wa nílẹ̀ yorùbá ibi ẹ má sọ̀rọ̀ ya má ẹ má sọ̀rọ̀ òkè má ẹ má sọ̀rọ̀ ọ̀sán má ẹ má sọ̀rọ̀ yọ má gbogbo àwọn táwọn èèyàn ń sìn ká bá pé táwọn èèyàn gbàgbọ́ pé lọ́yẹ káwọn máa sùn tó sì gbà pé òun lọ́dẹ̀ tó ṣe ẹ̀sìn àrọ̀ àmọ́ sọ fún wọn pé ẹ má sọ̀rọ̀ ẹ̀ má lẹ́yìn ọdún náà wà lọ́dẹ̀ tó ṣe wà lálẹ́ sáwọn ní ọ̀rá àti àdébí sọ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ wa wọ́n bẹ̀rẹ̀ sí fún ọ. nǹkan kan lọ́kàn tó kàn mọ́ bàbá nítorí kàn yẹn tí àbá bójú tó ìnú ọ̀sà parí. ọdún mẹ́ta péré wá fi hàn kó tó di pé wọ́n wá lé wọn wọ́n wá lé wọn lọ mọ̀dínà wọ́n fẹ́ yíra lọ mọ̀dínà. èyí sọ̀rọ̀ ìran ló ti yà èyí sọ̀rọ̀ ìwà ló ti yà ọ̀rọ̀ yìí máa ń lò ní ìlókìdókìdà láàrin àmọ́jà àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ìgbà níwà wọn sọ̀rọ̀ táwọn máa ṣe àwọn òṣèré táwọn ní. ìgbàgbọ́ yìí òun láàbùrú tó ọlọ́run kó ní àyíká ìgbà ìgbà ìgbà àmàna ọlọ́run sọ fún gbogbo àwọn wọ́n ti gbàgbọ́ kan wá fún bàbá lọ́kàn ọlọ́run pe àwọn ìgbàgbọ́ ọlọ́run ní káàdì ọ̀sọ̀ fún pé ká máa fẹ́ àwọn tí gbàgbọ́ ọlọ́run wọn àwọn ẹ̀rọ tí wọ́n lé ní wọn gbàgbọ́ nítorí pé ìgbàgbọ́ ọ̀pọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí sábà pé ọlọ́pẹ lókè òun ló dá wa ara àgbàgbọ́ náà ni àmọ́lẹ́yìn ò tí ì sọ ọ́ di mùsùlùmí ó ní ìgbàgbọ́ bá pàṣẹ láàbà ìlọ̀gbà láàbà àbúkù hakim ìlọ̀gbà ọ̀ṣẹ́ ní sáà lẹ́yìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́pẹ ní rọ́jò ọlọ́pẹ ló dá wa àwọn kékeré ní ó dàgbó ànábì òtí dé kí wọ́n ti sọ bá àti mi dáhùn ńlá wọ́n gbà pé àlá wà ẹlọ́dọ̀ máa fi wọ́n pẹ̀lú ọlọ́dà sọ́nà àti ilẹ̀ lẹ̀yẹ̀ fún lónà lọ wọn là láà ní kí wọ́n dé tí wọ́n ti kékeré torí pé wọn ò fún àlá mi kò sọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́yìn àmúra afẹ́gbà ìlànà òfin lọ́wọ́ wa wa sí àwọn إنه واسيوى إنه قدسوى إنه مبهوى النبي المعاصر الجبل النبي المعاصر وارسيما وارسي المسلم والله إنك لا تأتي توما من أهل الكتاب أولا في بعض الجبل إنه لا قدسوى إنه هو أهل الكتاب في اليمن فليكم أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله أقفل رؤوتهم الله هنا نحن نبقى الله خلي نبقى الله sí aláàbìkan ni wọ́n gbọ́dọ̀ máa sùn aláàbìkan wọ́n gbọ́dọ̀ wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ aláàbìkan wọ́n gbọ́dọ̀ máa lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ aláàbìkan wọ́n gbọ́dọ̀ máa gbọ́dọ̀ àbúrò wọn aláàbìkan wọ́n gbọ́dọ̀ máa wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wọn kò ní láàyè ìlàlá ọ̀sọ́bà kan àbọ́lọ́ ọ̀kọ́ ní ìtumẹ̀ kọ̀sọ́bà kan àbọ́lọ́ ìtumọ̀ láàyè ìlàlá ọ̀rẹ́ ìtumọ̀ láàyè ìlàlá ọ̀rẹ́ láàmà àbúdẹ̀ ṣàkín ìlàlá kò ṣe ní ká gbọ́dọ̀ sí kó sì lẹ́tọ̀ọ́ ṣẹ́ẹ̀tì yẹn lẹ́yìn ọ̀dọ́ oníkálà gbọ́dọ̀ pè é ìwọ sọ onìkan lẹ́gbọ̀dọ̀ wọn ní tí o lọ́dọ̀ ẹ̀ òun ní ipa àyàn onìkan ní ipa àyàn onìkan ló kíkẹ́ ìjọba bẹ ibi bẹ ọlọ́run ní wọn ti ìjọ kú owó ní ìnáwó alábẹ́ lá ìlàhà ìlàlà kìdí wọn bọ̀ àlẹ́bí ní àkọ́kọ́ tọ́kọ̀tọ́ fún wọn òun náà ni pé kí wọ́n lè gba láàrin ẹ̀dẹ̀lá gbọ́ nínú ẹ̀gbọ́ wá kan ilá ẹni wá ìdòlá bá mi sọ fún wọn pé kí wọ́n lè mọ́lọ̀ lọ́kàn mọ̀fà yìí ló àbọ̀ ọmọ kẹ̀lẹ́ tí wọ́n bá ti wá tẹ̀lé ọ tí wọ́n ti gbọ́ yẹ̀lé tán tí wọ́n ti ṣe yẹ fà lẹ́yìn náà أعلمهم الله يفرض عليه خمس صلوات في اليوم والليلة وأقول لهم أنا كان جواب بيرو أجل بعد أن بيكاتوكم هنا بيكاتوكم ìbáàdà kan bẹ kájọ gbà òun náà ti gbàgbọ́ ọlọ́run wa àti mọ̀ hajj wọn náà wọn dàtà nílá ọlọ́run wa ní hajj àti múra ẹlọ lè ṣe ní pípépépé pérépéré ẹ ṣe ní pípépépé fún ọlọ́run ọlọ́run ọba tí èèyàn fẹ́ lọ lè ṣe àjù ní pípé fún èèyàn kọ̀ọ̀kan gbà lọ́kọ́ tó kù lé ẹni tí ọba gba láti bọ́ ọtọ́ lọ́mọ́kà ọkàn lọ lè bí sí tiwọn ọkàn lọ lè ṣe ìrìnàjò ọkàn rìn lọ lásán ó sì jẹ́ pé ìgbàgbọ́ ọmọdé ọba jẹ́ kí ni wọ́n pè ní ìgbàgbọ́ náà جبريل وضع نبوة محمد صلى الله عليه وسلم قل أخبرني عن الإيمان قل هو النبي بالحصة السبعين أنت لبقى قال أن تؤمن بالله قل رب الله قل قل كان له دواء قل كان له وكيل شيء بوشة قل كان له قول ما وما ذلك فيه أو قل كان ملائكة وإبراهيم كان له جاء وجاء كامل لنا إبراهيم وكتب أو قل كان مجرى ومجرى فاتو كان له أو قل أو أما قال نبوة محمد صلى الله عليه وسلم ففي كلا نار ọgbà ọ̀nà gbọ́ ọ̀rọ̀ sórí ọgbà ìfọ̀hánì gbọ́ ọgbà Muhammad gbọ́ wàlíyọ́mì áàfẹ́ ọgbà ìjọ àlejò àmà gbọ́ pé jọ́nà gbọ́ wọ́n tó mìíràn ní kọ́dárì ọ̀yìn wọ̀ṣẹ́rì ọwọ́ àtàkọ́ pé kádàrà wà méjì sí háìlì yìí ètò ọmọ dùnánú wọ̀ṣẹ́rì yìí àti ètò ọmọ pààyàn ní ìgbé ètò ọmọ pààyàn ní ètò ọmọ pààyàn mú níwájú tó gbé ayélujára rẹ̀ ayé òkè kankan sí pẹ̀lú kádàrà ayé jẹ́ fún ẹ̀rọ ọba láàrin yí padà nínú kádàrá rẹ̀ ogun tá jẹ́ ogun tá jẹ́ ọlọ́run kọ gbogbo ẹ̀ ọkọ̀ tó fi ọlọ́run ọba láàrin kọ wà lọ́sọ̀ wáyé tọ́ba tó fún dubai lọ ọlọ́run tó fi ọba dubai ẹnìkan kọ́ sọ́dà báyìí kéré lógún nílé kéré táwọn àjẹ kéré táwọn ọmọ ẹnìkan òní kápá yéèmì kankan lé ayé kò ní kápá lé lọ́rọ̀ alámàlẹ́ rẹ lẹ́yìn ọlọ́run ọba àlá nígbà wọn ti ṣẹlẹ̀ sí ọ nígbà wọn kọ̀ọ̀kan أجل الله الذين آمن الله في الله نعم؟ لنا نعم. الله إنه هو الرحيم الحمد لله رب العالمين وقد الله وبركاته وبركاته لا شريك له وبتير في ملكوته وجبروته nínú ọlá ọlọ́run ọlọ́run kan ní dáadáa ọlá rẹ̀ ọlọ́run ọ̀rẹ́ ìjọba tí ó lè dábàá ní gbogbo ẹ̀dá ẹ̀ ọwọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ ìbáàdì ọba yìí náà lọ́wọ́ tó lé bí ó ń dá àwọn ẹ̀dá tán ó sì lè kápá lórí wọn. ìbádọ́lá aṣọ́lọ́ láàrin ayé ọlọ́wọ́ ọ̀rẹ́ láṣẹ́rí ورسوله عباد الله يا رسول الله وبركاته الاحتجاج الروحي لا بد منه وني أولي بولي قرب خجوري القرآن nínú àwọn ìpàdé tó máa ń ṣe ètò ọ̀gá ìdúgbẹ̀ òun náà ní pé kápàdé àwọn ẹni tó kọ náà wà ní agbọ́ ọ̀bọ̀ tó dágbà àwọn ẹni lágbàgbọ́ ní làwọn tábìlà ní ìlú ìgbà àwọn ẹni wà ìdájọba èèyàn tó sọ náà wà kí ni wọ́n ń pè ní àyígbàgbọ́ àyígbàgbọ́ òun náà ní aṣírífù bíbí pàpọ̀ àyígbàgbọ́ náà ní ìgbà kejì ọwọ́ bẹ́ẹ̀ bá ti nínú fẹ́rí kalẹ̀ fún tọ́lọ̀dá àbí àbẹ́rùkú fún tọ́lọ̀dá onítọ̀wọ́ tí ń ṣe àyẹ̀gbàgbọ́ ọlọ́mọdékalẹ̀ àrùkù fún olùkalọ́wọ́ tí a máa ń sẹ̀. eléyìí ọ̀dẹ̀ kí kí gbogbo àwọn ìròyìn nígbà tí ó kọ Islam tọ́jẹ́ pé a sì tó wà nínú ìlànà àwọn bàbá tí wọ́n jẹ́ àkọlùsà àwọn bàbá tí wọ́n jẹ́ ara bọ̀rọ̀dà àwọn òṣàtà bá lé káàkiri àwọn ilé yìí eré oṣù takòdò náà ẹja ló lè fi àwọn ìyàrá náà lẹ gbogbo tó wá sí ní ṣe pẹ̀lú ìrúbọ ọlọ́run ẹ̀dẹ́ tàbí ilẹ̀ aláàbí kálọ̀rẹ́ ká máa sùn ọlọ́run àti àlámà àti ilé ìkùn ìyá abani ádàm ọlọ́run àti ìgbà tó wọn kàn án lọ́dọ̀ ádàm allah ta'abudu ṣètò ìgbà tó sọ pé ẹ̀ ní sùn èso. adébọ̀bọ̀ náà wọn á sùn tí wọ́n kọ́lẹ̀ ibi tí wọ́n bọ̀ lẹ́yìn ojúbọ yẹn tí ká ló ń gbà pé ìdọ̀lọ́ náà wà láwọn ọba wọn wọ́n ní èṣù gbangba ni wọ́n ń bọ ọ̀dà pé èṣù wọn ò rí òun ló kì wọ́n lọ́bẹ̀ lọ́dọ̀ pé ìdọ̀lọ́ náà wọ́n ń bọ̀ lọ́wọ́ sábàgbèrè pé ibi kẹ́kọ̀ọ́ yìí ẹ̀ṣọ́ òun lọ́dà yìí wọ́n ti di gọ́rọ̀ kí ni wọ́n ń bọ lálẹ́ wọ́n ti bá ti bá àpapọ̀ àwọn àti máa ti lé ní tí wọ́n máa ṣe é náà nìyẹn bá ti bá àpapọ̀ àwọn àti ṣe ẹ̀rí òru

ọlọ́run ẹ̀mọ́ mú ètò lọ́rẹ̀ sọ́dọ̀ta ni wà ní ìlú èmi yẹn sí èmi mọ́ dá ìmọ̀ lẹ́sù ní jésù kó síwájú ilé ẹ̀mọ́ ọmọ ẹ̀mí mọ́ dá èmi yẹn sí àádà sọ̀rọ̀ tó mọ̀sítàkì kẹ́sì ní ojú ọ̀nà tọ́tọ́ ọgbà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá wọn sọ̀rọ̀ mọ́jà dákẹ́ wọn lẹ́nu ìbúra yóò lọ́rọ̀ ilé ó lé ní owó sí ìlú bàbá èyí tẹ́ ṣe yìí èyí tẹ́ bọ̀ yìí kò lójú kò létí kò lè sọ̀rọ̀ ọgbà láàkáyè sọ̀rọ̀ èdè kọjá bí wọn làbá ìlọ́gbà sọ̀rọ̀ àmúgbà tó lọ́wọ́ ní ọmọ náà ẹni kò létí lọ́tọ́ èmi sì létí ìdí mi ọmọ sí kò lójú èmi sì lójú ìjọ ọmọ ìdí mi ọmọ sí ẹ̀yẹ dákùnrin tó lójú àtẹni tó lójú ẹni kálọ̀gá ẹni tó létí tí ń gbọ́rọ̀ àtẹni tó létí tí ń gbọ́rọ̀ kálọ̀gá ẹni tó láàkáì àtẹni tó dúró gbọ́rọ̀ kí tó láàkáì kálọ̀gá ìtọ́nà bá ti kálà ìnáwó ọ̀nà gbogbo táàsùn sí ìyá kan àbúrú ẹ máa sọ pé wọn nìkan ṣoṣo láwọn wọn yẹ ẹ̀ka nípa ẹ̀ ọ̀dọ̀ ẹ̀dá kùmọ̀ wà lọ́wọ́ ṣẹ́rí ìbáàdà ká máa ń sin ìjọsìn fún gbọ́dọ̀gbá ẹ̀bọ̀ ni àlèṣàánà ìdòdó ìlà ká máa wà lọ́wọ́ lórí ìṣòro wa lórí ìdáàbòbò wa lórí àṣìṣe wa lórí àgbéga wa lọ́dọ̀ tí èso ọlọ́run ṣíríkù ẹ̀bọ̀ lòun wọ̀nyá kẹ̀lẹ́ sáyé èmi náà ṣe ní èmi náà ní kẹwà lọ́wọ́ lọ́sọ̀tọ̀rọ̀ tàbí ọ̀yẹ̀dá màdàkúnà fáńsọ̀ ọ̀yẹ̀dá màdàkúnà fáńsọ̀ ọlọ́wọ́ ẹ̀dá bá ti kírun bá ẹ̀farabalẹ̀ ẹ̀farabalẹ̀ ẹ̀ ọ̀yẹ̀dá òkúta fọ́dà ẹ̀gbẹ́ ìtẹ̀fẹ́ ẹni tó ń sin náà lọ́mọ wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tó wá ti dẹ́kẹ̀ bèrè ìdí máa ń sin náà lọ́mọ wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ilé ìwọ́sẹ̀ wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ olùdọ́lọ́mọ ìnáwó ṣẹwàá ní wọ́n yá kàtàkì yìí pẹ̀lú òun ló gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n dára wà yìí káma kájú òsà tó ní àbẹ́ta káma bọ́ ó kéré jọjọ nínú lọrin ẹ̀kàrà ti ń bẹ̀ o àmọ́ ó kéré jọjọ tí wọ́n kà pàtẹ́jà lọ́sàn-án gan ogolóhùn lè bí àwọn jọjọ àti tí wọ́n jáde ó sì gbé ó bàbá bẹ̀ síta ó sì máa fẹ́

ẹ̀kọ́ pẹ̀lú epo nínú ibi gbájúdú ẹ̀mọ̀ àwọn ìlànà òkè àlẹ́ta ẹ̀dàkùn mùsùlùmí ló ti bẹ̀rẹ̀ òun náà òfin gbé lọ́sàn-án torí bí ó ti mọ̀ bí ọ̀dà àmọ́ nípa tẹ̀síwá àwọn ọlọ́sàn-án torí pé tẹ̀síwá tó máa gbé àwọn alágbára nù ẹ̀hẹ̀ ẹ̀rẹ́ nìkan tó dé pé yọ wà òfin ìjókòó lùsùn ni pé ẹ̀yà pàtàkì lọ́sàn-án ìpèsè ẹ̀bọ ni ìrànlọ́wọ́ kan ní wájú gbígbé lọ́lẹ̀ ká máa wọ́ yẹnu ayé ká máa lá nǹkan ká máa jẹ nǹkan ká máa mú nǹkan ká máa fìdá para níbi bá wá yẹnu ayé káyé bá tún ayé wá sí èèyàn wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀dá lọ́rẹ̀ ẹ̀bọ ni ogun tájà gbogbo àwọn ìyálọ́jà gbogbo àwọn bàbá bàbá olówó gbogbo ẹ̀dá fẹ́ pàdé ọlọ́run tó fẹ́ pàdé àwẹ̀ dáadáa kó lè dá gbogbo ilé ìkó o láti fi bá pọ̀ wá wá wa àbábẹ́ gbéyàwó àbábẹ́ kómọ àbábẹ́ jòlè a máa padà padà tó ń bọ̀ bá ti ń tún léṣe láwọn tó kápẹ́tì wá a máa tó wíńdò sí akùnlọ́dà ọjọ́ orí fẹ́ gbàlejò ẹni bá fẹ́ gbàlejò náà gbọ́dọ̀ fún ọkàn rẹ̀ sí ọkàn rẹ̀ yìí àwọn nǹkan bá wà yọ kó fẹ́ sálejò wọn gbọ́dọ̀ rí sálejò náà bá ti dé àlejò náà dàgbà wọn kọ́lé bàtà ìjọba ìkọ̀ọ̀kan wa èyí àwògbò èyí tó bá wà tó mọ́lé mọ́lé mẹ́rẹ̀ ní kí o léwu wá agbẹ̀mí kò bẹ̀ gbẹ́rẹ́ tó wà lára wa tí o sì parẹ́ agbẹ̀mí kò bẹ̀ kíkẹ́ wà lọ lọ mo sí mo sí torí pé yọ ń bàmí lọ́wọ́ ayé mo wá rí pé ọ̀la ìyàwó mi kò yìnbọn tó mo máa wọ́n wọ̀ láti ìgbà kò sẹ́ni tí sọ́sámà àti àtìgbò tó wà mẹ́lẹ̀ yọ̀ lọ mo ti wá túbá ìbáwà lọ́wọ́ rẹ̀ ilé ọkú ọ̀rẹ́sẹ̀ wa ìtọ́wà jẹ́ ní mo lé ọgbẹ́ni lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wa ọṣẹ àgbélẹ̀pọ̀ tá a wà nínú gbá èyí tá a wẹ̀ nínú tọ́lẹ́tì wa èyí tá a kù tá a kù la lóru èyí tá a kù la lọ́sàn-án gbogbo àwọn òrìṣà òrìṣà òrìṣà tí ọgbàdúmà nílọrin tí wọ́n lè lè sọ̀rọ̀ kọ́dà àfa máa ṣe wọ́n dà àfa ìdáyà lóhùn wọn ní àfa àkóso wọn àkóso ìdáyà àkóso ẹ̀ ẹ̀ wá débẹ̀ àwọn ọmọdé ọmọ àkóso báyìí

kéde kéèyàn láwẹ̀ pé gbogbo àwọn ìwé ọkọ̀ ọkọ̀ gbogbo ẹ̀ lálọ́dẹ yá dànù àtún náà nípadà síbẹ̀ mọ́ gbogbo àwọn àwọn tá a fẹ́ kárábọ̀ ẹgbẹ́ àwọn àwọn ẹgbẹ́ wa bá a ṣe fojú fóònù sáà múra a lọ sáfọ́ mi àwọn ẹgbẹ́ nínú ẹgbẹ́ tóun náà sì mà kó kó sókè ní òun wà bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ máa bẹ nínú ẹgbẹ́ kó sì èrò kó bẹ́ẹ̀ torí ẹgbẹ́ náà wà yẹn lẹ́yìn bọ̀dù bàtà ń ṣe ń bẹ̀ ó di para ẹ̀ kàmá kó dà wọn bọ̀dù sá ní hmm? ọlọ́run sì ní ọlọ́run bọ́ pábọ́sẹ̀ kó lọ́wọ́ àwọn bọ̀dù sá tó bọ̀dù sá tí wọ́n bọ̀ yẹn ọlọ́run bọ́ pábọ́sẹ̀ kó lọ́bẹ̀ ẹ àbẹ̀lẹ̀ nínú àwọn ẹ̀ kọ̀ọ̀kan kọ́lọ́bọ̀sẹ̀ sánú wa àwọn tá ń tẹ̀fá àwọn tá ń dáfá àwọn tá ń tẹ̀yẹ pẹ̀ táà sọ pé àdùkù ní ìlú wa ṣàhádà kò sẹ́yìn kan tó mọ̀ ọ̀wọ̀ ìdáwó

wọn bẹ lọ́wọ́ wa nínú àná rẹ àtẹgbára ẹni kọ̀ọ̀kan ọlọ́run sọ wá ní kékeré yìí o ẹlẹgbẹ́ wọn wá sọ pé èèyàn wọn máa láti ẹni kékeré ilé wọn èyí ni wọn máa láti pé kékeré náà pẹ̀lú àwọn ọ̀gá àlẹ́ yìí tó bá ti pẹ́ tó dúró tí ọba máa tẹ́lẹ̀ àlẹ́ yìí kékeré ẹgbẹ́ òsì máa ẹ máa tún ṣe òkèlè káfẹ́ wọn ẹ máa tàwọn èèyàn kékeré èèyàn lọ mọ́kà nígbà ẹ̀ mẹ́jọ ẹni kékeré èèyàn gbà bó ṣe jẹ sàrìdá ọyẹ lọ́gbọ̀n jẹjẹ ó sì wọ́n mọ́tò láti gbogbo wájú báyìí gan wọ́n ti báyìí ọlọ́run ti sọ́nà bá ọlọ́run ni wọ́n máa ń rìn àkùsàrò ń bè láàyè ìlà wọ́n mú ọlọ́run ni ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn àtàrí òmìnà dábí kàmáàlà àdàmẹ́dà ọgbẹ̀ ìjọba tó bá kò bí ẹ̀ṣẹ̀ kan tó lọ́wọ́ ọmọ tẹ́lẹ̀ owó ọmọ ló ní ṣe wọn ni wọ́n pẹ̀ ẹ̀ṣẹ̀ náà rẹ̀ fún nígbà tó lè wọlé àdìsílámù lè dúkù máa ọ̀bùlà gbogbo tẹ́lẹ̀ bá ti ṣe kó tó rí sílámù bí wọ́n ní ọlọ́wọ́ pàtó rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ lẹ́yìn máa ń wọ́n náà ẹnu ọba dé lóko yìí ẹnu ní ọba balẹ̀ lọ́kùnrin nígbà ọlọ́kùnrin àwọn ọkùnrin wọn kọ́lọ́kùnrin àwọn aláàbọ̀ wọn rọmọdán àti mbọ̀ yìí ọlọ́kùnrin àti èmi wa kọ́sà àti èmi wa ìgbà náà ọlọ́kùnrin aláàbọ̀ ọjà sọ̀rọ̀ lọ́kọ̀ ọlọ́kùnrin ọjà sọ̀rọ̀ lọ́kọ̀ ọlọ́kùnrin àwọn ti tán tí wọ́n ti palẹ̀ mọ́ ìmáàdì náà ọlọ́kùnrin àtàlẹ́ fún wọn ọ̀tọ́lọ́ ti kó yọ lábala ìmáàdì yìí ọlọ́kùnrin àtàlẹ́ fún wọn àwọn tí tí wọ́n ti gbé àwọn tó yẹ kó lè sílẹ̀ sílẹ̀ rárá ọlọ́mọ kan tó máa ń bẹ̀rẹ̀ kọ̀ kọ́ wa kó ṣe wá lórí rẹ̀ wọ́n ṣe wá lọ́kàn ọlọ́run iṣẹ́ wa kọ́lọ́ náà lọ́ba rẹ̀ torí ìbáàdà láì ní máa ní ìbáàdà kọ́lọ́ wọn nígbà ní o abẹ́lẹ́ wọn kọ́lọ́ ṣe wá lórí rẹ̀ اللهم يسر امور المسلمين في كل مكان فتح علينا ابواب البركات والخيرات فاستغفر الله انه هو الغفور الرحيم حسب الصلاه